موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل olùwọ́ba subhanahu wa ta'ala ó sọ pé amturidun àbí ẹ̀yin ará maka tí olùwọ́ba ń rán anabi sallallahu alayhi wa sallam sí yín tó ṣe pé ẹ ti wá ní ìgbàgbọ́ ẹ ti kú nínú ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba tẹ́tí gba nabi sallallahu alayhi wa sallam gbọ́ àmọ́ àwọn kankan kan ń ṣẹlẹ̀ sí yín tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ pé wọn ò fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa òun ni pé amtore dùn àbí ẹ fẹ́ máa gbèrò ni àbí kí wọ́n sọ pé kí ló ń dé tẹ́ fẹ́ máa gbèrò an tasalu rasulakum ipe yín náà máa bi òjíṣẹ́ yín ní àwọn ìbéèrè ipe máa bi anabi sallallahu alayhi wa sallam ní ìbéèrè kama su'ila musa min qabel irú ìbéèrè táwọn banu israel àwọn yahudi tí wọ́n ń bi anabi sallallahu tán bi anabi musa alayhi salam yẹn pé àwọn ìbéèrè irú ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ anabi musa ẹ̀yin o ẹ ṣọ́ra o ẹ má béèrè irú béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam alimami ibn kathir rahimahullah wọn ni naha allahu ta'ala anil mu'minin fi adi il ayatil karima yẹn ni pé aya yìí tó jẹ́ aya alápọ̀nlé olùwọ́ba ń fi aya yìí ìfi ń kọ̀ fún àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo عن كثرة السؤال النبي صلى الله عليه وسلم عن الأشياء قبل كونها láti máa bi anabi sallallahu alayhi wa sallam láwọn béèrè tó ṣe pé nǹkan yín ò tí ì ṣẹlẹ̀ tẹ́mu arọ lè béèrè ní tí ò tí ì ṣẹlẹ̀ irú ẹ̀ ni olùwàbá náà tó sọ nù àyà mi náà ìpè ya ayyuhan nasu ya ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo la tas'alu an ashiya ẹnu suratul ma'ida aya one oh one ọgọ́rùn-ún kàtẹ́ ọ̀kan olúwa ní la tas'alu an ashiya ẹ má mọ̀nà lè béèrè àwọn nǹkan kan tó ṣe pé in tubdu lakum tasukum tí nǹkan yẹn padà ṣẹlẹ̀ tán yóò wá padà wá kó ìbànújẹ́ báyìí yẹn ni pé kéèyàn máa fojú ya ìbéèrè tí ò ṣẹlẹ̀ kí wọ́n kàn máa béèrè rẹ̀ olùwàbá ń sọ fáwọn mùmìnì kí ẹ má máa bi ànábì nírú àwọn ìbéèrè kí béèrè báyìí àwọn ìbéèrè tí ò dáa tí ò wetí gbọ́ tí ò sí ìmọ̀ níbẹ̀ ayé wa in tẹ́sàlú an tafsílì ha bada nuzuli ha tubayyan lakum tabayyan lakum nǹkan tó ṣe pé nǹkan yẹn kò ó jẹ́ odidi olúwa kàn gbé fún yín lódidi kẹwàá máa béèrè wípé báwo ni ó ṣe jẹ́ kẹ́ńbó ni ọlọ́run ti ní ẹ̀sìn nǹkan báyìí kẹ́wàá máa béèrè pé bó láti ṣe bó ni ó ṣe wáyé ẹ̀mí èló láti ṣe irú ẹ̀nu ló wọ́n sọ pé kàmá sú ilẹ̀ Musa min qabl ẹ̀ríkẹ́ ńgbà tí nǹkan kan ṣẹlẹ̀ ní àsìkò ànábì Musa ti kà síwájú òun náà ni pé wọ́n pa ẹnìkan ẹni yẹn ó jẹ́yàn pàtàkì nínú ìlú àwọn awo pé a ah, àwọn fẹ́ mọ ẹni tó pa arákùnrin yìí wọ́n wà lọ́lẹ́ bá anabi Isa anabi Musa alayhi salam gbàtọ́ lọ bá anabi Musa wọ́n ní báwo la ṣe ṣe afẹ́ mọ ẹni tó pa òkú àwọn kìíní ń dá wàhálà kalẹ̀ anabi Musa ọbẹ̀ ọlọ́wọ́ bá fún wa ó ní fadbahu baqaratan ẹdú màlúù kan ẹ sá pa màlúù wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà wọ́n bá ń pẹ̀lú màlúù wo bó ni kí màlúù ó ṣe rí irú àwọ̀ wo ni ó ní bó ni ó ṣe ga tó bó ni ó ṣe máa dán ṣùgbọ́n gbúrú àwọn ìbéèrè yìí wọ́n padà wá kó wọn sí ìyọlẹ́nu iná ni olúwa ń sọ pé ẹ má máa bi anabi sallallahu alayhi wa sallam ní àwọn ìbéèrè tó ṣe pé ìbéèrè yìí tẹ́ bá wá ń béèrè yóò padà wá kó ìyọlẹ́nu báyìí wala tas'alu an shay'in qabla qawnihi ntí ò tí ì ṣẹlẹ̀ ẹ má máa béèrè rẹ̀ mọ́ fala'allahu an yuhram min ajli tilka al-mas'ala nǹkan yẹn lè jẹ́ nǹkan tó ṣe pé ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ látara pé kàn béèrè rẹ̀ ọlọ́run ni mọ̀sọ́dé wọ̀ ẹ má ṣe má torí onírú ẹ̀ náà ń bẹnu àdéhùn sahih nínú Bukhari alimami ibn kasir ní inna a'zama al-muslimina jurman anabi ní ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí yóò tóbi ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni máa ń sa'ala an shay'in lam yuhram tó ṣe pé ó ń béèrè nǹkan ṣe pé nǹkan yìí ń ṣe wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàhúrìmà min ajili masalati aw min ajili masalatihi tí nǹkan yẹn padà wá díèwọ̀ nítorí pé òun ni àwọn náà lè béèrè fún un pé nǹkan yẹn olùwọ̀bọ̀ ọ̀fẹ́ rárá subakana wọn bí anabi sallallahu alayhi wa sallam araru àwọn abéèrè wọn nìyẹn wọn ní walamma su'ila rasulullah sallallahu alayhi wa sallam ani rajuli yajidu ma'a imra'atihi rajulan wọn ní anabi ẹni tó bá rí ẹnìkan pẹ̀lú ìyàwó rẹ̀ ọkà wọn àbórí wọn tí wọ́n jọ ń ṣèbàjẹ́ láàrin ara wọn wa in takallama takallama bi amrin azimin tó bá ní kó ń sọ síta ọ̀rọ̀ tó ṣòro ló sọ torí pé gbogbo èèyàn mọ̀ pé a ìyàwó rẹ̀ ṣe zina wa sakata sakata ala mithli dhalik tó bá sọ ní kó ń dákẹ́ kó ń má sọ ipe ìníjí káwọn èèyàn mọ̀ ńláńlá ọ̀rọ̀ ńláńlá náà ni gbàtàn bírú ànábì ní ọ̀rọ̀ sallallahu alaihi wasallam fàkẹrẹ Rasulullah sallallahu alaihi wasallam al-masail wa ayabaha ànábì ní ẹ máa béèrè irú àwọn àbẹrẹ báyìí má kérù béèrè wọlé léyìí ẹni tí ọba yàwó rẹ tí àwọn nìkan ń bá ń ṣe zina tó a kan ọmọ bò ní ó ṣe ànábì ní ẹ máa béèrè irú àwọn àbẹrẹ báyìí má sùngbàtàn béèrè irú tẹnìyẹn béèrè irú béèrè yẹn summa anzalallahu hukmal mula'ana ìgbà yẹn lọ́wọ́ a sọ àyà mùlá ànàkalẹ̀ ipe àwọn méjèèjì wọn ó ṣépè ní ipe ọkọ ó ṣépè lẹ́ẹ̀mẹ́rin yóò ní wàláhi tàláhi yóò ṣe wàláhi tàláhi lẹ́ẹ̀mẹ́rin tó bá délẹ̀ karùn-ún yóò wá ní kí ìbínú ọlọ́run ọba kọ́ máa bá wọn. bákan náà obìnrin náà òun náà yóò ṣe kí ni òun náà ó ṣépè báwọn lẹ́ẹ̀mẹrin òun náà wà ní kí ìbínú ọlọ́run kọ́ máa bá òun tó bá ṣe pé ọkọ òun ọba wà lórí òdodo ọkọ sọ pé kí ìbínú ọlọ́run kọ́ máa bá òun tó wá pé ìyàwó òun bá wà lórí òdodo tí ò sì zina so kí ni inú anabi sọlọ sálà ni o fi ka ọ̀rọ̀ yẹn kún ló fi kórìíra rẹ̀ òun ni tí ó rí bákan bákan o bìkà ni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí kí wọ́n máa fojú ya fọ́tò rẹ̀ kalẹ̀ so ǹgbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tán tán béèrè béèrè bẹ́ẹ̀ ọlọ́run sì sọ àyà kalẹ̀ irú àwọn ènìyàn bá nì tọ́ba ti wá búra láàrin ara wọn tí wọ́n ṣépè láàrin ara wọn báwọn tí wọ́n ṣépè lera wọn tó béèrè bínú ọlọ́run ọba kọ́ kó bínú sáwọn so àwọn ìyẹn láéláé wọn wọn gbọ́dọ̀ wá fẹ́ra wọn mọ́ wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ sùlẹ́yìn náà ọmọ tó bá wá tinú tó ẹ̀kún bá wá lóyún ni ọmọ tó bá wá ń bẹ̀ bàbá yẹn ò ní gbà ọmọ ìyá rẹ̀ ni ọmọ jẹ́ so irú eléyìí anabi sallallahu alaihi wasallam gbàtà béèrè irú béèrè yẹn ìbéèrè tí ò tí ì ṣẹlẹ̀ so anabi sallallahu alaihi wasallam kò kò dá wọn lóhùn ọlọ́run lọ́kàn wá dá lóhùn pé kanabi sallallahu alaihi kò kò dá wọn lóhùn gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí ẹ̀kọ́ ni fún àwa tá a jẹ́ mùsùlùmí náà torí pé àwọn sọ̀hábà gbà táwọn ti gbọ́ rẹ léyìí lẹ́sẹ̀ kan náà ní títí ìṣesí wọn ìbálò wọn pẹ̀lú anabi sallallahu alaihi wasallam nípa ìbéèrè ẹ̀kan náà ni ó yí padà kódà wọn nínú ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi máa ń sọ wọn ni máa ń sọ fáwọn pé ar-rasulullah Mughira bin ọ̀rọ̀ yìí wá ó ní anna rasulullah sallallahu alayhi wa sallam kana yanha an qil wa qal ó ní anabi máa ń kọ̀ fún àwọn káwọn máa sọ pé wọ́n wí wọ́n sọ ntí ò sojú tí ò sojú rẹ̀ ọkàn mọ́ ni ah wọ́n máa tẹ̀ kinní kan wọ́n tó ní kinní kan wọ́n á bí wọ́n orí kọ́ ni à ah, wọ́n sọ fún mi náà ni qil wa qal abilágbájá sọ pé ìtò tiẹ̀ sojú rẹ̀ gan wọ́n pé òfófó lọ́mọ agbé káàkiri anabi kórira rẹ̀ so bákan náà anabi tún ní ọlọ́run tó kórìíra ida'atil mal kí ọmọ lálàṣe owó kí ọmọ ra dúkìá láre kí ọmọ lálàṣe dúkìá owó ntí ò wúlò fún ọ kọ́ ọmọ lè fi owó ṣe so àbí kéèyàn máa ná owó kọjá ntí ìwúlò rẹ̀ wúlò fún yàn máa àbí kéèyàn máa ná owó sí tóbi kò tiẹ̀ ní ìwúlò kankan ẹ̀wọ́ lápèjúwe. E ẹni tó ṣe pé ó lówó nìsín ọwọ́ àlọ́ lè kó mọ́tò bíi mẹ́fà sínú ilé rẹ̀ ẹ̀dá kò kí ló fi mọ́tò mẹ́fà sí kátẹ̀ ní ah, mọ́tò olówó ọlọ́mbọ lásìrí mọ́tò méjì ó tó tí kò wọ́n bá ṣe ìkún sí bí kátẹ̀ ní àti kan bá tẹ̀ tó ní fọ́ọ̀tì àbí máa gbélé travel bí máa gbélé ìṣèkínní kan so ó tó ọlọ́ọ̀lẹ́wọ́ ọwọ́ kọ́lé lọ gbá ọ̀nkọ́ káàkiri kí ló fẹ́ fi ṣe kọ́lá lómi kọ́lé débi pé àwọn ọmọ gan wọ́n tún dín wọn ni à nídìí ẹ̀ má kí àwọn tó bá wọn ni kí ni ẹ fẹ́ fi tọ́lọ́ ti pọ̀ jù so wọ́n làwọn ò nídìí ẹ̀ àìmọye ilé olówó ti ń wu kókó nílùú lọ́rìn yìí tẹ́wé kókó lẹ́bàá ń bẹ̀ so àìmọye ilé mi tó kí wọ́n kàn pàtì wọ́n tì mọ́lé lásán wọ́n tì ni so ẹ tẹ bá wo àwọn ẹni yìí ó lè jẹ́ pé nínú mọ̀lẹ́bí wọn nínú ilé wọn àwọn so tó fi wá serú yìí ń pè á ah, ẹ̀yin dájẹ́ mọ̀lẹ́bí mi ẹ̀ máa bọ̀ wá ẹ jẹ́ kí n kọ́ fún ẹ máa lo bíi lọ́gbà sùrù ẹni tó ṣe báwọn àwọn ẹni tí wọ́n ń gbénu léwọn gan báwọn gan ṣàdúrà wọ́n tiẹ̀ máa ṣàdúrà fún nínú ẹ̀mí wọ́n máa fi ẹ̀mí ṣàdúrà fún kódà bí wọ́n ṣàdúrà fún ládàá kí wọ́n tiẹ̀ ń gbé bẹ̀ pa àwọn èèyàn ń gbé bẹ̀ ó ṣe dáadáa sí mọ̀lẹ́bí yóò máa wà fún un sùrù eléyìí kò ń ṣe kéèyàn máa ra owó láre but kéèyàn máa ra owó láre níbi tí ó tiẹ̀ wúlò sí sọ̀rọ̀ eléyìí àbúrò ẹlòmí òkúta gan gbogbo ilẹ̀ rẹ̀ tọ́lọ lera lọ gbá ẹlòmí lera lera ten acres ẹlòmí olè kékeré ká ah, ah. ilẹ̀ wọn ni àwọn ẹni ẹlẹ́ni wọn gbà mọ́ lọ́wọ́ gbogbo eléyìí ìra owó láre ni so olúwọba anẹ́sọ̀ sọ́là ní pé ọlọ́wọ́n bá kórìíra rẹ̀ bákan náà wà kẹ́tìrẹ́tì sọ́ẹ̀l ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ò wúlò tó tá a bá ní kí ọmọ béèrè béèrè púpọ̀ òun kì í ṣe báwọn o ìbéèrè tó bá pọ̀ tó bá wúlò kò sí tó burú mbẹ́ àmọ́ ìbéèrè tí ò wúlò tí ò sí nǹkan kan tó fi ṣe tí ò ní nǹkan kan fún ọ tó fẹ́ lò fún ìbéèrè burúkú tí ọ̀dà ni ọlọ́wọ́n bọ̀ fẹ́ anabi sọ̀rọ̀ nípa ọlọ́wọ́n bá kórira rẹ̀ so anabi gan máa ń kọ́ fáwọn èèyàn nínú sahih muslim anabi máa ń sọ pé mùrúni aw dharuni ma taraktum ntí n bá ti sọ fún yín ẹgbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa ẹ máa ẹ máa gbọ́ bẹ́ẹ̀ náà ntí n bá sọ fún yín ẹ dì í mú fa innama halaka man kana qablakum bi kathrati su'alihim wa ikhtilafatihim ala anbiya'ihim aw ikhtilafihim ala anbiya'ihim anabi oní tó kó parun báwọn tó ṣáwájú yín o òun ni kí wọ́n máa kẹsìrẹ́tì sọ̀álì ìbéèrè oríṣiríṣiríṣiríṣi tí ó wúlò bẹ́ẹ̀ kan náà wàhátìláfi ala anbiya'ihim kí wọ́n tún wá máa wá yapa ntí òjíṣẹ́ ọlọ́run bàbá mu wá fún wa ẹ wọ̀rọ̀ anabi Salih alayhi salam tẹ́ bá wúlò béèrè táwọn ìjọ rẹ̀ béèrè ìbéèrè tí ó wúlò kankan fún wa wọ́n tó bá fẹ́ ká gbà fún ọ nítawọ̀ bí ọ ni pé sórí àpáta yìí jẹ́ kí o rànkúnmí kọjáde látara àpáta yìí ìdàkùn kí ló fẹ́ fi kí rànkúnmí kọjáde látara àpáta ṣe kí ló fẹ́ ṣe fún wọn kò sí wúlò kankan tó tó ní ṣe pẹ̀lú wọn bákan náà tó rànkúnmí nìkan kọ́ o ọmọ rẹ̀ náà ká tó rí ọmọ pẹ̀lú rẹ̀ so gbàtọ́ tí rànkúnmí jáde tán rànkúnmí dé pẹ̀lú májẹ̀mú májẹ̀mú wá ní wọn padà wá ṣe kí wọn yapa rẹ̀ ó padà wá fa sábàbí fún wa kí ni má jẹ̀mú náà ni pé ẹnì ọjọ́ tẹ́ máa mú mi ẹnì ọjọ́ tí ra nǹkan mi ọ̀ máa mú mi wọ́n ní ẹ̀yọ́ tẹ́ àwọn lọ́rùn ìgbà tó yá ó padà wọ́n pé à irú ìwà gọ̀ irú ìwà gọ̀ wò là ń fi là ń fa wò là ń yìí nìsín àràǹkún mi ọmọ mú mi ń jọ kàn ọmọ mú mi ń jọ kàn àìrọ́ dandan eléyìí so á paraǹkún mi yìí pé nípa paánu ìbínú ọlọ́run padà wá ṣẹlẹ̀ sí wọn náà ni anabi sọ̀rọ̀ sálàm sọ fún wọn pé n padà wá fa sábàbí ìṣẹ̀lẹ̀ sí wọn torí wọ́n bi ànábì ọlọ́run ọba wọn ní ìbéèrè tí ò wúlò so ìgbà tí ìbéèrè tí ò wúlò adé ó dé pẹ̀lú májẹ̀mú májẹ̀mú tó wà ní wọn lára ànábì ní fàyídà amartukum bi amrin tí n bá pàṣẹ fún yín bí ẹ ṣe nǹkan báyìí fatu minhu mastata'tum ẹ máa ṣe lókun ìgbà tẹ́ bá lágbára àwọn èèyàn máa ń tú kéwì wọ́n máa ń tú kéwì ní tukutu wọ́n ní fatu minihum ẹ máa ṣe nínú rẹ̀ mọ́sátátù ntí bá yín paka ntí pa yín bá ṣe kíni tọ́ba ka ìtukùtù ni tẹ́bá wọ ẹlòmíì tẹ́bá ní olóde sòkòtò yín kọjá lẹ̀ yóò ní aa wọ́n yìí dá amartukum bi shay'in fatu minihum mọ́sátátù a kí ló dé tẹ̀ ń fárùn gbọ́n aa fatu minihu mọ́sátátù ìtukùtù ni jẹ́ báwọn tọ́lọ́n ti yan pé la yukallifu Allahu nafsan illa wus'aha olúwa ní mi ò gbé nǹkan kan kan yín lọ́rùn níbi ẹ̀sìn ní pa yín ká náà mo gbé kan yín lọ́rùn so òun ni pé lópin ìgbà tẹ́ ẹ bá ti ń lágbára láti lè ṣe nǹkan yẹn fa tùmínú wú mọ́sítàtọ̀ àìtùm lópin ìgbà tẹ́ ẹ bá ti ń lè ṣe ẹ máa ṣe àmúgbà tó wá sí pé fáyín ọ̀ka mọ́ ẹ̀wọ́n nísìnyí ìsìtọ́ àyè kìí ṣe pàwọ́ aláàmọ̀ dìtámì rẹ̀ fúnra wa ṣẹ̀ríà náà ni ó fi àlàfo rẹ̀ kalẹ̀ fún wa iná nínú hadith anabi mi anabi ni a ẹ wọnú ayé alquran ni wa man kana minkum maridan lórí kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun dandan lẹni kẹ gbàwé ramadan ọwọ ni ẹ mọ wá wo istita'a o ni wa man kana minkum maridan ẹn tó bá wá rẹ so irú ẹni yẹn ní ìsìn. àwọn àìlà sáfàrì nàbọ̀ wà lórí ìrìn àjò ẹnìyẹn kọ́ ó láǹfààní láti máa gbààwẹ̀ fa'iddatun min ayyamin ukhar àmẹ́nìyàn yóò padà dá padà yóò padà dá padà ní àwọn ìgbà tá a bá gbààwẹ̀ tán so ìtumọ̀ rẹ̀ ní pé ẹnìyẹn ìrìn àjò kò jẹ́ kó ní agbára láti lè gbààwẹ̀ mánu ẹni àárẹ̀ kò jẹ́ kí wọn lágbára láti gbà mọ́ kí wọn á wò kí wọn ní ma amartukum bihi n ti bá pààyàn láṣẹ fẹ́ tùmínú u mọ̀sítàtà tó ẹsẹ̀ tẹ́ bá nípa ń bẹ̀ ẹ dákun ta ni ó fẹ́ gbàwẹ̀ mọ́ so yòó ní fẹ́ gbàwẹ̀ mọ́ tó bá ní tó bá nípa ni bákan náà hadith mi tó ṣàlàyé rẹ̀ ó ní sọ́ọ̀lì kọ́ ìmọ̀ ni anabi ni ẹ kírun lórí dúró kẹ dúró bọ́lọ̀ ṣe ni kẹ dúró ni bá anabi ṣe kẹ dúró wọn ni wà ilẹ̀m tẹ̀sítẹ̀tẹ̀ tẹ́ ẹ bá wà lágbára ẹ̀hẹ́n fàjà fàkọ́ ìdán kẹwàá jòkó ń wọn sókè wọn káwọn pé ọlágbára àti dúró kọ wá ní eh, fàtú mi níwú mọ́sálà ètí eh, pa yín bá ká ní ẹsẹ̀ mẹ́ẹ̀ kọkàn jòkó ni ah, èèyàn fèlè so òun ni pé òfin ọlọ́run ọba tí anabi sallallahu alaihi wasallam bá pa wá kẹ́ni kọ́kọ́ wo ní sẹ́ kó ní ìjáàbù ah, bá ṣe wo lò ó lò àìrọ̀ o ó lè lo bá ṣe wọ́ o ó lò gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ni kò lò obìnrin obìnrin kò gbọ́dọ̀ yọ ibi kankan kalẹ̀ lára rẹ̀ tí wọ́n mọ̀ rí ṣe rí ọlọ́run kó sànù wa kó mọ́ sàjẹ́ kí àwùjọ wa kó rí bó ṣe yẹ kó rí ìtumọ̀ àwùjọ wa ni pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká rí bó ṣe yẹ ká rí obìnrin èmi ni gbogbo ẹran gìgísẹ̀ rẹ̀ ẹ ọrùn ẹ ojúgun èèyàn gbọ́dọ̀ máa rí apá wọn èèyàn gbọ́dọ̀ máa rí lára obìnrin ọrùn ẹ gbọ́dọ̀ máa rí lára obìnrin tí o bá ti rí pé ah, obìnrin yìí ó rọra múra ó wà ní ó wà ní kání ẹni pé lẹ́bù tó lọlẹ̀ jù ní lẹ́bù tó lọlẹ̀ jù ní ẹ̀sìn òun náà ni pé kó mú hijabu tí ó bo gbogbo eré rẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ tí ó bo eré rẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ tẹ́nìkan kan ò ní máa rí àǹkárá rẹ̀ gíní rẹ̀ tí ń wọ̀ illa ma zahara minha àfi tó bá hàn fúnra rẹ̀ bóyá ní sìn orin lọ atẹ́gùn wa fẹ́ ìjáàbù rẹ̀ wọ́n á rí i pé á ah, àǹkárá tó wọ́ yọ ní ti ń jẹ́ ìpìlẹ̀ kóbìnrin lo hijabu náà so ntọ́ka wa mọ̀ pé ah, kò tí ì bójú àmọ́ pé èmi náà ń lo ìjáàbù kékeré èmi náà ń lo eh, ìjáàbù tíríkọ́tà nìkan ah, irú yìí ò tí ì ṣe débi tí ibi tọ́lọ́run ti kọ́kọ́ fún ọ ní pé tọ́kọ̀ gbọ́dọ̀ ṣe dé nìna ò tí ì ṣe dé bẹ́ẹ̀ so òun ni pé ibi tí mo ti lọ gangan òun náà ni pé nítorí wọn bá pa wá láṣẹ tá ànábì pàṣẹ ànábì ni ẹ ti yá lọ sí o ẹ má ma ẹ má ma ẹ ma yẹ wò pé a ẹ bó lè lè ṣe wá jẹ bó lè lè ṣe wá rí kíníkà bí kẹ́ ẹ má lọ lè wádìí wákúwá kankan lára rẹ̀ tẹ́ mọ́ wá béèrè àwọn àbèrè tí kò wúlò so bákan náà wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi níjọ́ kan wà hadha idha qala ubada ma akhbarahum inna allaha kataba alayhim alhajj wọ́n níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam sọ fún wọn pé olúwa bá ṣe hajj lọ́rùn yàn lérí yín ẹ̀rí pé ìgbà tọ́lọ́wọ́ ni walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila olúwa ní èmi ọlọ́wọ́n bá mo ṣe hajj ní ọ̀ràn yàn kẹmọ lọ síbẹ̀ ntọ́ba lágbára láti lọ. bí ọkùnrin kan ṣe béèrè nu faqala rajulun aqullu aamin sí gbogbo ọdún la máa lọ ájì ni <clears throat> ya rasulallah sí gbogbo ọdún la máa lọ fasakata anhu rasulullahi salasa anabi ọ̀dàlóhùn ó béèrè lákọ̀ọ́kọ́ anabi ọ̀dàlóhùn ó béèrè lẹ́ẹ̀kejì anabi ọ̀dàlóhùn ó béèrè lẹ́ẹ̀kẹta anabi ọ̀dàlóhùn summa qala sallallahu alayhi wa sallam anabi wa sọ báyìí pé hey láà rárá orí tí ń dọ́ lóhùn ó tún tún mi ní béèrè orí tí ń dọ́ lóhùn ó tún tún béèrè ń dọ́ lóhùn wàlá okultu naam tí n béèrè sọ pé naam lawajabat ó dọ̀ràn yàn gbogbo gbà ó dọ̀ràn yàn wàlá wajabat mastata'tum tó bá sì dọ̀ràn yàn ẹ̀ ní lágbára ipa yín ò lè ka ẹ wo bí mọ́ka ṣe fẹ̀ tó nígbà wọn bó ṣe fẹ̀ mọ́ nígbà wọn ẹ dákun ṣe yẹ mọ̀ pé irú gbogbo àwọn ìlú tá a wà tó jìnnà sí mọ́ka yìí ipe Islam ó débẹ̀ sùkà níbi wa dárò ń gbẹ pé bẹ́ẹ̀ ni mọ́ka ọ̀ràn yẹn ní lọ́dọọdún ṣe pé wàhálà dé so intanẹbi ń sọ fún ẹni yẹn ni pé lẹ́yìn náà nẹ́bí wa sọ pé dharuni ma taraktukum ní tí n bá ti sọ fún yín ẹ mọ gbà mọ báwọn náà ní tí n bá ti sọ pé bó ṣe rí ni ẹ gbà mọ kẹ mọ wá wádìí wádìí wádìí wádìí wádìí wádìí ó lè mọ di wàhálà fún yín náà ni ntubudu ẹni tẹsílẹ ẹni ntubudu la tẹsílẹ ẹni ntubudu lakum tasu'ukum ẹ má máa béèrè àwọn nǹkan tó ṣe pé tí nǹkan náà bá padà hàn sí yín yóò padà dá wàhálà kalẹ̀ sọ náà ni tí ẹ bá fẹ́ béèrè béèrè láti gbà yìí àwọn sọ̀hábà wọ́n ní àwọn máa ń ṣọ́ra àwọn máa ń ṣọ́ra gan kọ́dà àwọn a máa dákẹ́ níwájú ànábì débi pé yẹnì Anas bin Malik radiyallahu anhu ó ní yẹnì ó ní nahayna an nas'ala Rasulullah sallallahu alaihi wasallam an shay'in ó ní wọ́n kọ̀ fún wa ká máa béèrè béèrè àwọn ìbéèrè lọ́dọ̀ ànábì ìgbìmọ̀ táwọn ti gbọ́ táwọn ti gbọ́ yí báwọn pé ìbéèrè abéjú káwọn sọ́ra káwọn máa ṣe bẹ́ẹ̀ má lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní fakana yu'jibuna an ya'tiya rajulun min ahlil min ahlil badiya fayasaluhu wa nanu nasma ó ní tí mo ń wú àwọn jù ni pé káwọn jókòó níwájú anabi kọ́sà máa kọ́ àwọn ní ẹ̀kọ́ kọ́ máa kọ́ àwọn lẹ́kọ̀ọ́ òfin tó bá wá látọ̀dọ̀ ọlọ́run kọ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn ntí máa ń wú àwọn ni pé bóyá kẹ́nìkan láti ta kó wá béèrè béèrè lọ́wọ́ ànábì káwọ́ kà máa gbọ́ yẹn ni pé ọ̀rọ̀ yẹn ìmọ̀ ń sá wọn ní àyà gan pé ẹ eh, kámẹ́rọ̀ lè fọwọ́ra fa ntí kò sí ńlẹ̀ so láti rí yẹn ni ìbẹ̀rù ọlọ́run tí àwọn sọ̀hábà àti ní àpọ́nlé tó lágbára fún ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà gbọ́dọ̀ rí kó ṣe pé fún àwọn òfin anabi sallallahu alaihi wasallam ẹ rí i pé nìsín síwájú pàtàkì tiẹ̀ ti lọ òfin anabi ti ṣe kí ó ti pé wọ́n ti sílẹ̀ ó ti pé báyìí ntọ́ wa kù fún àwa òun náà ni pé ìta àwọn bá ti ń gbọ́ nínú òfin ọlọ́run pé níta nàbí wí ni ntọ́lọ́run wí ni ẹni tí ó bá ṣoríire láyé àtàlùkìyàmà tí ó kún anabi sallallahu alaihi wasallam lé ntí ó máa ṣe náà ni pé a yóò máa gbọ́ yóò sì máa lò kò ní máa lọ lè fọwọ́ fa àwọn ìfàkúfà káàkiri ẹ mọ̀ wò lápèjúwe tẹ́ bá sọ páwọn èèyàn pé isbal kọ̀dà ipe kéèyàn ó jẹ́ kí ṣòkòtò kọ́kọ́ dé kókó ẹsẹ̀ kọ̀dà fọkùnrin wọ́n wà ní ẹ̀ẹ́n kí ló dé tẹ́ bá ní asfala min al-ka'bayni min al-idhari fa ẹ mọ̀ wá wo ìbéèrè burúkú wọ́n wà ní sí ṣòkòtò ní ọ̀wọ́ ni àbí ẹsẹ̀ ẹ dákun sẹ́ẹ̀rí pé àwọn ìbéèrè burúkú tí ò bá làákà ìmú náà ní rẹ lẹ́yìn sùkú ọmọ ní ṣòkòtò ní ó wọ náà ni àbí ẹni ń sùkú ẹni ó bíyàn anabi ní owó zaka inú àlìjánà lówó wọn wà ṣé owó ní ọwọ́ náà ni owó ní ọwọ́ àlìjánà ni àbẹ́ntọ́ yọ tó ní ọwọ́ àlìjánà ni àbẹ́ntọ́ yọ zaka so gbogbo eléyìí lè fi mọ̀ pé ìbéèrè tí ò bá mu náà ní rẹ lẹ́yìn so òun ni pé Quraib أني أخبرنا إسحاق بن سليمان عن أبي سنان عن أبي إسحاق عن البراء بن عاظب بأن براء بن عاظب زبايك إن كان لا يأتي على ال... على على سنة على سن على السنة أريد أن أسأل رسول الله صلى الله عليه وسلم عن شيء فأبيت أوكي وإن كان لا يأتي علي السنة أريد أن أسأل رسول الله صلى الله عليه وسلم fan aitu minhu ó ní kọ́ra ń gbà mí ọdún kan máa ń kọjá lérí ọ̀rọ̀ tó pé òun ò fẹ́ bi ànábì ní ọ̀rọ̀ ọdún kò sì kọjá òun sì máa nọ́ọ̀sì ọ̀rọ̀ ọ̀hún sẹ́mi pé ṣé kí n béèrè ni àbí kí n má béèrè so fan eitu aniwu ìwà ni béèrè fàyín kánà nàtàmẹ́nà al-a'rab kọ́ra wù wá ní kí wọ́n yá kí àwọn ará kí wọ́n wá kí wọ́n béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam torí pé kíni wọ́n ń sákàn áyà tí olùwọ́ba ń sọ fún wọn yìí so bákan náà Sa'id ibn Jubayr òun náà tó gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Ibn Abbas ó ní ma ra'aytu qawman khayran min ashabi Muhammadin sallallahu alayhi wa sallam olóhùn ò rí àwọn ìjọ kan tí ìjọ yẹn lóore tó wá dáa ju ti anabi sallallahu alayhi wa sallam lọ pa àwọn sọ̀hábà oníkìlọ̀ òun fi ní kàn da mẹ́sà ẹlúù ìlà an itni ashara mas'ala ìbéèrè méjìlá péré náà ń béèrè lọ́wọ́ ànábì béèrè méjìlá nínú wọn béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam kullu afil qur'an tabasi wọnú alukur'an wọn ni gbogbo ẹ̀ ń bẹ nínú alukur'an sùnyẹn ni pé wọn èyí sẹ́ńtì máa ń béèrè béèrè béèrè béèrè ní béèrè tí yóò wúlò tí yóò sànfàní so kí ló fà á àwọn kan ní pé anabi sallallahu alaihi wasallam ẹni tó ipò ń gan ṣàlàyé ni àlàyé tó ṣe pé yóò yéèyàn kódà nínú ṣe sí anabi sallallahu alaihi wasallam nígbà bàtà ń sọ̀rọ̀ nípa ayẹyẹ nínú shama'il muhammadiya wọn ta anabi sallallahu alaihi bá sọ̀rọ̀ kana yukarriruhu anabi ó tó rìpìtì rẹ̀ yóò rìpìtì ọ̀rọ̀ ń bí ẹ̀mí èjì tó kó bá sọ tán yóò tó padà wá bẹ́ẹ̀ kìsì pé yọkàn máa dálẹ̀ lọ gbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbaragbara tẹ́wàá mọ̀ ọ́kẹ́ ẹ̀wọ̀n ni a ní bàbá àà àti àgbọ̀n tán yí báyìí lẹ́yìn náà wà káyọ̀ náà fọ́sẹ̀ anabi tó wá tó dá láhán ẹnu rẹ̀ clear kódà yẹn ni pé àwọn ti máa ń dá láwọn sẹ́pẹ́ lómi tẹ́ bá ń wo fámìlì wọn pé ee eh, eh, àwọn eléyìí ẹni wọ́n sì máa ń dá báyìí so irú ẹ̀ ni fámìlì àwọn anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹnu mi dájú nínú gbogbo àwọn Lárúbáwá tòun ti pé inú Kùrẹ́ṣì mo tún ti jáde àwọn Kùrẹ́ṣì ẹni wọ́n kọ́ máa ń dáná wọ́n máa ń mọ̀rọ̀ sọ anabi tó wá ní èmi ọlọ́run tó wá tó ṣa èmi lẹ́sà pẹ̀lú ìdáláhàn so ìdáláhàn àlàyé òun yóò ṣe yóò yékéyéké so ń kálukú wọn dákẹ́ àwọn ìbéèrè pé ẹ̀yìn láó láó láó eh, àwọn sọ̀hábẹ̀ ìbéèrè ru àwọn ìbéèrè báwọn pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ máa wọ ẹlòmíì wọn lè máa béèrè àwọn ìbéèrè jàtijàti tí ò wúlò fún ọ̀rọ̀ ẹ̀sìn wọn ìbéèrè tí ò wúlò wọn máa béèrè lọ́wọ́ ẹni tí wọn bá fẹ́ béèrè lọ́wọ́ àfa bí kí wọn béèrè pé ìgbà tá nàbí ti ń fẹ́ nígbà wọn kí lorúkọ rẹ̀ ẹ dákun kí lẹ fẹ́ firu eléyìí sí abiyada kun ìyá nabi musa kí ló kọ rẹ̀ ná kí lẹ fẹ́ fọkọ ìyá nabi kí ni tó wúlò fún nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ máa gbúrò àwọn abéèrè jakujaku báwọn so irú èyí irú àwọn abéèrè yẹn mùsùlùmí máa ń jìnà sí kó wúlò tí ò ní nfààní kankan tí ó sì fún ọ bí kí wọn máa béèrè ike tọ ìgbà tí anabi ń lọ tí ń lọ sí Isra wal kí lorúkọ ẹ̀sìn tó gùn kí ni kí ni kí lọ́ọ́ fi ṣe kí ló wúlò kí ló wúlò fún ọ̀rọ̀ ẹ̀sìn rẹ so òun ni pé tí ó bá wúlò fún ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ gbèsè ayé èèyàn náà lè yẹn máa ń béèrè sùúrù ẹ̀ ni olùwọ́ba ń kọ́ àwọn sọ̀hábà bí kí wọ́n máa ṣerú àwọn nǹkan báyẹn má ní ìbéèrè tí ó bá ti ní dá tí ò ní wúlò ẹ wúlò béèrè táwọn banu Israel tí wọ́n ń béèrè lọ́wọ́ anabi Musa gbàtó ní fadbahu baqaratan ẹ kan tó bá pẹ́yìn dání tọkàn lè dúmọ̀ lù kan náà ní oṣù tán náà nù kódà wọn bá du ọmọ eh, wọn bá du ọmọ màálù wọn ti dúmọ̀ lù náà nù wọn wá bẹ̀rẹ̀ pé irú màálù wo eh, atastahzi'u bina qala a'udhu billahi an akuna min al-jahilin wọn tún wá ń bí pé atastahzi'u àbí atattakhidhuna huzuwan wọn ni ah sọ́mọ́ fi wá sí yẹ̀yẹ́ ni qala a'udhu billahi an akuna min al ọlọ́run ṣọ́ mi má wà nù aláìmọ̀kan sọ̀rọ̀ nǹkan anabi musa ó sọ fún ọpẹ́ lọ́sẹ̀ nǹkan báyìí wọn tó ní sè é pòun fi wá sí yẹ̀yẹ́ ẹ̀yin náà lè wá béèrè pé kílẹ̀ ṣe ó sì sọ ń tẹ́sí fún yín ẹ̀tọ́ wọn bèèrè sí ìsáwàdà lẹ́yìn sọ àfà àwàdà bó mo dán lóhun tí ó ní ṣe tó ní ṣe ìsáwàdà ní ṣe so náà ni pé béèrè tí ò bá ní wúlò fún yàn èyí máa béèrè irú ẹni kẹ́lẹ́ mi ọmọ béèrè béèrè yọkẹ́ fojú ya fótó béèrè kẹ́dàkùn tí àwọn olè bá káyàn mọ́ tí wọ́n á ní pé ike ike bóyá kókó dúkìá rẹ̀ kalẹ̀ àbí kìnìkan àbí kìnìkan sótì ìṣẹ̀lẹ̀ sí ọ ni àbí tàbá jẹ́ wọn lọ lójú ọ̀nà tàwa lọ sí travel táwọn olè wa dá a lọ́nà yàrá sí kìnìkan táwa gba gbogbo wa ní tí àwọn àríwẹ̀ kọ́tà sí kìnìkan mọ́ sótì ìṣẹ̀lẹ̀ sí ọ ni àbí tó lè wá bọ́ tó lè wọlé tọ̀ wá tó wá ní kíkí bàbá kó máa bá ọmọ rẹ̀ lásìpọ̀ ẹ̀ bó ní wàá ṣe kíni kíni kí ló kí n tí ètí ìṣẹ̀lẹ̀ gbúrú àwọn ìbéèrè kí béèrè báyìí kì í ṣe ń tọ́ bá ọmọ nínú òfin ọlọ́wọ́n ọba kí wọ́n máa béèrè irú béèrè wọn kí wọ́n béèrè tí ó sì yàn ní àǹfààní nípa ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe lè kó pọ̀ tó ṣẹ̀ríà ò kò kọ̀ àbí ní tó ti ṣẹlẹ̀ síyàn ṣáájú kí n ò béèrè nípa rẹ̀ náà nítorí mi bá béèrè béèrè mí àfọwọ́ wa béèrè pé ìbéèrè tẹ́ni yìí béèrè sẹ́ni yẹn ó ṣẹlẹ̀ sí ni àbí kò ṣẹlẹ̀ sí tó bá lọ ṣẹlẹ̀ sí òun ni wá dá wọn rí lọ́tọ̀ kí ṣe gbogbo nǹkan náà lèyàn kàn máa tú jáde lọ́kàn máa tú tẹ lọ́mọ tú ta lọ́mọ tú ta so ma kullu ma yu'rafu yuqal kí ṣe gbogbo tá a bá mọ̀ là máa ń sọ níta gbangba ṣe bí rẹ̀ náà ni wọ́n fa títí Mu'az tó nígbà tá nẹ́bí sọ̀rọ̀ sálàmù sọ àwọn ọ̀rọ̀ kan fún un ó ní wọn sọ fún anabi pé sí kí máa sọ fáwọn èèyàn anabi ní káì mọ́ sọ fáwọn èèyàn sùbẹ̀ làwọn afáàtì ní pé jawazu kìtìmánu lẹ̀ ilmi fìbáde àhíàn ajẹ́pọ̀ dáa kí wọ́n máa fi àwọn ìkànpá ìmọ̀ míì kí wọ́n máa fi pamọ́ nígbà míì nítorí láwọn àsìkò míì sùúrù ẹni náà ni èèyàn gbọ́dọ̀ máa lákìyèsí pẹ̀lú ẹni tí wọ́n bá bá lò sùbákan náà kọ́ra àwọn àfáà wọ́n gbé gbogbo nǹkan kalẹ̀ níbi ipe àdáàbù kínní àdáàbù kínní kọ́dà àdáàbù sọ̀hálì náà tó ń bẹ ipe ẹ̀kọ́ báwo la ṣe máa ń béèrè ìbéèrè so èyàn kò sí nínú ẹ̀kọ́ ìbéèrè kọjá pé ẹni tí ń sọ̀rọ̀ kò tí ì parí ọ̀rọ̀ wọ́n sáré já ọ̀rọ̀ mọ́ lẹ́nu pé àbá tó bá ti fi kíní ń kọ́ àá jọ sọ̀rọ̀ tán bóyá n tó fẹ́ béèrè ń yóò padà sọ̀rọ̀ dé ibẹ̀ gbà tó bá parí ọ̀rọ̀ rẹ̀ tó wá dákẹ́ ẹ̀hẹ́n kọ́ wa ni mo ní ìbéèrè so yíwọ̀n sí nínú ẹ̀kọ́ so bákan náà kí wọ́n máa béèrè ìbéèrè alóyè máa ń béèrè ìbéèrè ìbéèrè àti fèèrè àfa méjì gbára wọn kí ló kó wúlò fún yọkọ wọn pé ń fèèrè ń fèèrè lágbájá gbalagbájá yọ wá béèrè yàn yìí tó bá béèrè bíi tán yóò tún lọ síbòmí yóò tún lọ lè béèrè kọ́nà ìlú mi ọ̀ láyà sọ pé mo bí àfa lágbájá ní báyìí so ọwọ́ ní báyìí ni ẹ̀dá kù síbẹ̀ náà ló ṣe rí so àwọn afá máa ń sọ wọn pé káì tó bá mọ̀ kó fẹ́ béèrè béèrè báwọn má dákọ̀ ẹnìkankan béèrè tó bá wù ọ́ pé ah, ẹ̀dá kù nǹkan báyìí lẹ́yìn náà ó burú kọ́ ọmọ wa tún béèrè béèrè láti máa fi wá ẹ̀dẹ̀ káàkiri ẹlòmí ń tẹ̀rí ara rẹ̀ jẹ́ kọ́ra náà tọ́lá ń ṣe súnà náà tọ́lá ń ṣe súnà ń tẹ̀rí ara rẹ̀ jẹ́ tó bá béèrè béèrè kalọ́ tiẹ̀ nísìnyí báwo pé yé kíní yóò sì dédé fẹ́ nù mí ẹ̀wọ̀n kan yóò sì yẹ pé bó ṣe rí gangan nu ẹ dákun àwọn kan ọ̀ ń béèrè pé ṣé ẹ lè mọ ẹ tó jó súnà só lè sọ ọlọ́pàá wọn á da lóhùn pé bó ló ṣe sọ ọlọ́pàá torí kíni ọ̀yà wọn sọ ọlọ́pàá pẹ̀lú májẹ̀mú yìí onísúnà yóò sọ ọlọ́pàá pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú yìí pẹ̀lú májẹ̀mú pé tọ̀bá ní fa irun gbọ̀n rẹ̀ so ó sọ ọlọ́pàá pẹ̀lú tọ̀bá ní máa gan páálí so ọwọ́ wọn ni ah láìpẹ́ tàfà yìí ọba tó kọ́ lọ́dún tàfà kínní ẹ ẹ dákun ẹ tí yẹn bá fẹ́ sọ ọlọ́pàá tí yẹn kó yẹn fẹ́ lọ lé sí dáadáa ń bẹ̀ yẹn fẹ́ lọ lé jà fún Islam níbẹ̀ ńkọ́ ẹni ah wọ́n fẹ́ jà fún Islam kó sí kankan kò sí kankan yín wọ́n á ní pé ẹrú irungba náà ní sísan pé láti sàn pé irungba náà sì ní wọ́n ní kí wọ́n fa irungba bẹ́ẹ̀ sì ní irungba yìí kò ní dùn mẹ́ni kò ní dùn mọ́yàn àmọ́ kí ni tó bá mọ̀ pé Islam lọ́fẹ́ lọ lè sí mbẹ́ lè fa irungba yóò wà ní tọ́ àfàlàgbé yà ti ní kí n máa lọ sẹ́rí pé ntẹ́ni ń ṣe kíni ń tẹ eré ara rẹ̀ jẹ afa alágbáyà ti sọ fún ọ afa àkọ́kọ́ sọ fún ọ pé ọ ò gbọdọ̀ fa arúgbó anabi sọlọ sọlá sọ pé ọ gbọdọ̀ fa kí la fẹ́ ẹlẹ́kejì sọ fún ọ sọ̀ntọ́n sọ fún ọ ní tí anabi sọ pé kò ṣe báyìí afa àkọ́kọ́ sọ fún ọ pé anabi ni ọmọ ń fa arúgbó wọ́n fẹ́rù lè ha dandan kọ́ ni kọ́ jọ́lọ́pàá tó o bá rí sẹ́sí tó o bá ti ṣe oyin dára tó fẹ́ ṣe ń bí ọlọ́pàá tó o bá rí sẹ́ ń bẹ̀ o ṣe ń bò míì so ọwọ ó sì fún ọ láti ṣe fún ọ lẹ́rìí ipe ah, ó sì máa fárun gan ọ̀dà ó tún máa gan palí náà kọ́ sórí yìí náà kọ́ bó ló ti fẹ́ pé lẹ́yìn náà tó wá ní ìwọ́n tó wá sọ fún ọ pé àwọn kankan tó ń bẹ tó ṣe pé tó bá wọ ibẹ̀ tán hey ntọ́lọ̀lé ntí ntọ́lọ̀lé fi rí kó ń bẹ̀ kése kékeré o wọn náà wá kọ́ ni ah ọwọ́ lọ sílé ilé kan kẹ́ ẹ̀bọ́n fẹ́ lọ sí kíní bẹ̀ nìyẹn àmọ́ tó a pé ah òun nírùngbọ̀n nítsọ̀ rẹ kò sírùngbọ̀n ń bẹ̀ nìkan ah, kò sí tó burú lọ lè wọ̀ ṣe ẹni pé wọ́n tó hàn pé nature tiẹ̀ jẹ́ nature onírùngbọ̀n kọ́ wá ní ìmọ̀ náà ni ṣe ẹni pé ń tọ̀ ó ṣe kíni ń ṣàbòsí fún ara rẹ̀ nu so náà ni ìbéèrè tó bá ti clear sí yàn èyí tó máa wẹ́ ẹni tí ó sọ dẹ̀dẹ̀ fún yàn káàkiri kọmọ wa wá àwọn àfa tí ó máa tí ó sọ dẹ̀dẹ̀ fún tó wọn sí tó sì yí ọ kékeré yìí ibùsùn rí ni kọ́ wa wá fà tọ́ ọ̀rọ̀ mọ́ ní ọrùn so bákan náà ẹlòmínà tó máa ń ṣe wọ́n bá ní ìjáàbù nípa ọkọ rẹ ní ah, mo ti ẹ̀fẹ́ kí wọ́n náà kọ́ máa lo nìkọ́ọ̀bù àbí kíní kan wọ́n ní ẹ̀ kí á ẹ̀yìn gbé nìkọ́ọ̀bù wọ́n mọ́tà máa sọ pé dandan náà ní kíní kan àfàlàgbájá ẹ̀gbọ́n sí dandan nìkọ́ọ̀bù wọ́n ní kì sí dandan ẹ̀tọ́ àfàlàgbájá ní ìsí dandan so sáfà tó wá sọ wọn pé kì í sí dandan sọ wá ní kí wọ́n máa lò wọ́n wà ní kọ́lá ṣé kàlọ́ bá ní gan àwọn gan ní kì sí dandan Sheikh Albani sọ pé kèyí dandan àmúnikíni ó láwọn ọmọ òun náà ń lò bákan náà àwọn ìyàwó òun ń lò ọ̀rọ̀ parí ọ̀rọ̀ parí so ibi ilé ó ti mọ̀ pé àwọn ìbéèrè tí ò dáa èyí máa béèrè béèrè ìbéèrè tí ò wúlò fún yàn tí ò ràn kankan fún yàn alimami ibn Kathir rahimahullah wọn ni muradu anna Allaha wọn ni tí àyà yìí ń sọ ni pé Ọlọ́hun Ọba dhamma man sa'ala rasulahu sallallahu alaihi wa sallam an shay'in ala wajhi ta'annuti wal iktirah dúkìá ọmọ béèrè béèrè ànábì lọ́wọ́ ànábì olúwa ní ìfẹ́ ìbéèrè tó lọ pé ìbéèrè yìí kó ìnira báyà ìbéèrè iktirah kéèyàn ọmọ kọ́ ọmọ fọ́ọ̀mù béèrè kẹ̀kẹ́ fọ́ọ̀mù rẹ̀ ike azum ike azum tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ńkọ́ azum tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ńkọ́ ànábì kódà káàtì ẹ̀ ní nǹkan báyìí ṣẹlẹ̀ kódà sotẹ́bá wo gbogbo tí ń jẹ́ àwọn masáìlù fìkìyà masáìlù fìkìyà wàláhì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ń takò ẹ̀rí láti inú alkitabu wa sunna iktirahat ni kánì nǹkan báyìí bá ṣẹlẹ̀ kánì nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí nǹkan náà ni máa ń pọ̀ jù níbẹ̀ sòrú nǹkan báwọn náà ni olúwa bá lóun ọ̀fẹ́ kama sa'alat banu isra'ila musa alayhi salam irú ìbéèrè táwọn bànú Israel tí wọ́n bi anabi Musa ta'annutan wa takdhiban wa inadan ní ìbéèrè rọ ìbéèrè ìṣọ̀tẹ̀ so qala Allahu ta'ala wa man yatabaddal al-kufra bil iman so olúwa wa parí àyà yẹn kíkẹ́ wa man yatabaddal. الكفر بالإيمان فقد ضل سواء السبيل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل نعم قلوا بقى انسوا كما ما بيري عن بيري تيو دا ni ọwọ́ anabi sallallahu alaihi wasallam yẹn àwọn sọ̀hábà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú béèrè tí wọ́n béèrè àwọn bànú Isra'il lọ́wọ́ anabi Musa mo rántí ọ̀rọ̀ kan nìkan sọ̀rọ̀ ńgbà ọ̀kan náà àwọn àfáwà lọ sọ̀rọ̀ ọ̀hún wọ́n ní àfá kan ń ṣe wáàsí gbígbà tí ń ṣe wáàsí àwọn yẹn wọ́n ní káwọn yẹn máa béèrè so àwọn yẹn máa ń béèrè bí wọ́n béèrè wọ́n béèrè gbígbẹ́ nìkan ṣe béèrè béèrè kan jọ kan nù so ìbéèrè wọn ni àwọn béèrè àfihàn àfá lè mà so kí ni ìbéèrè òun wọ́n lẹ́nu òun ní ẹ̀dákun tó bá ń gúnyán ẹ dákun sí ìyá odó ní máa ń dún ni àbọ̀mọ odó anígbàtà ni mo béèrè irú béèrè wọn tán afa wa ń wò pé à ìyá odó àbọ̀mọ odó èwo ni máa ń dún bẹ́ẹ̀ èwo ni ń dún wọ́n níbi táfa ti ń ronú báyìí ẹnìkan wọn á ń jòkó ní àyè àfa àwọn tó ṣe pé bí ẹnìyẹn làákàyè rẹ̀ ẹ́ ó kò mú dáadáa bí ká ní pé bí ẹni tí ò gbádùn àmọ́ sàmà ń jòkó tọkọ jòkó ní kí n gbà mí náà mẹ́tọ́ pẹ́lú mi náà wà áyà ìtàmà ń jòkó sí olùpẹ́ ní yìí kàn nọ́mà ó sì wá jòkó wọ́n ní mo á ń jòkó níbi wá sí wọ́n ní bọ́kàn sí dìde nu ọkàn dún wájú ẹni wọn ni ọkàn dánfàtì ni gbá ọlọ́wà ní èwo ló dún nínú ọwọ́ mi àbí ti rẹ̀ sọ wá ní àwọn ọmọ ọ̀tọ̀ àfáà náà mọ ètò ètò ètò ó dún nínú etí àti inú odó àti ìyẹ́ odó láti fi hàn pé ìbéèrè tí ò bá wúlò yín máa bí tí ò kò sí nǹkan tó fẹ́ ṣe fún ọ ní nǹkan tó fẹ́ ṣe fún yàn olùwàwá ni wàmẹ̀ yatabaddal al-kufra bil-iman ẹni tó bá lọ lè fi kúfúrù ìṣe kèfèrí sọ́lọ́run àìgbà ọlọ́run ọba gbọ́ ìtakò òfin ọlọ́run ọba látara ìbéèrè tó ṣe pé tí wàá ń jẹ́ imani lọ́dọ̀ rẹ̀ ẹ wo nísìnyí bá a ṣe ń sọ̀rọ̀ láti jẹ́ òní nípa oògùn ṣíṣe nígbà nankàlẹ́ ṣíṣe nípa kìnnìkan ṣíṣe billahi alladhi la ilaha ẹni tí ẹ̀mí rẹ̀ tó bá jẹ́ ẹ̀mí tó jẹ́ ẹ̀mí òdodo tó jẹ́ ẹ̀mí láti gba òdodo pẹ̀lú àyà Qur'an ta kà pẹ̀lú gbogbo àwọn tafasiri sábàbù nùsùlù àyà yóò mọ̀ pé nankali ogun ṣíṣe aburúlanla ni sibaya kurani ni kìí sọ̀rọ̀ pé nìkan nìkan ń sọ pé ẹ náà ẹni wọ́n dùn nípa àwọn náà kàn mọ́ sọ́fà wọ́n náà lọ lè gbé kurani rẹ̀ lé kí ọ̀nà owó kó wo tó máa yorùbá rẹ̀ yóò clear ẹ gbọ́dọ̀ ẹ sọ wá clear tó kọ́ àbí english gbé english náà kọ́ ka ó clear gbọ́dọ̀ ń ṣe wá hàn tó tó yanjú tó kí ọmọ wa lọ lè máa wó pé tọ̀ ẹ jẹ́ ń wá àwọn kan tó kí wọ́n bá wa sọ kínní yìí di pé kò jẹ́ nǹkan kan kí a bá sọ̀rọ̀ lérí oògùn kí a bá sọ̀rọ̀ lérí oògùn ṣíṣe so kí wọ́n máa gbọ́rọ̀ míì ká lọ́dọ̀ àwọn àáfàá míì irú ẹni yẹn tabaddala al-kufra bil-iman ìgbàgbọ́ tó ti jòkó nínú ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́lẹ̀ fi ìmá ọlọ́lẹ̀ fi kẹfìrí ó fi pààrọ̀ rẹ̀ nu ẹni tó bá ń ṣerú eléyìí látara ìbéèrè tó ti pé òdodo ti hàn sí ọ àmọ́ látara ìbéèrè kíbèrè ọmọ wa béèrè béèrè kíbèrè kí ó padà wà lọ́lẹ̀ fi rẹ̀ sínú wàhálà sòńtọ̀ òun ni wakọ́t dọ́là sàwáà sẹ́bìn sòńtọ̀ ó sì lọ́nu o ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ tó jẹ́ ojú ọ̀nà òdodo ń tọ́ ń máa máa ọ gbérí mbẹ́ ọ yà lọ síbò mí. so náà ni àwọn afáfin máa ń ṣàlàyé ipe wa iyyaka wa mujalasati ahlil ahwa ẹlòmíyàn wa gbọ́ wá sí tán yóò tún lọ síbi rọ ẹ dákun bóòlù yóò ṣe máa jẹ ìpẹ́ papọ̀ mọ́ ráìsì ntí ò rọrùn nílé ayé gan nínú sẹ̀mí ayé yín á sì máa dàn ò sínú ọ̀rọ̀ ẹ̀sìn ntí ò rọrùn ẹ wò kéèyàn fẹ́ jẹun nísìnyí kọfẹ obu rice ọwọ́ ń rí yẹ̀pẹ̀ nínú rẹ̀ ẹ dákun sẹ́ni wọ́n dà sínú rice sí ọ́ dà sínú sínú sínú náà yọ̀ mọ̀ ṣe papọ̀ bẹ́ẹ̀ náà ni kí ni ó ṣe ọ́ yọ rice ọ́ yọ òkúta kú ń bẹ́ẹ̀ sòyí tó bá rí pé wá mọ́lá wá dà sí ìgbà tó wá ṣe tán gan tó bá tó ń jẹ tó bá rún òkúta kúrúkúrú ó ti kí ni ó tu dànù ó tu dànù kọ̀ mọ́ rice gan kìí ṣe pé ní jẹ́ ìrora wá òkúta yìí lásán kí ìrora dànù ó yọ ó tù ó pé ah, èmi ò ní lè jẹ́rẹ́ ìpapọ̀ bó lọ́mọ ènìyàn ó sì wá máa lọ lè máa jẹun tó burú níbi ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀mọ́ tó dáa ọgbọ́ òdodo tán ó tún lọ lè jókòó sí di rọ́ tún lọ lè gbọ́ yẹun náà ń yẹn ń ara yẹn jẹ bọ́yọ́ bí olómi tó lè ràn júmọ́ ń bẹ̀ àwọn ọmọ tó bá ti gbóòrùn tó kọrí sílé rẹ ìyẹn máa da irọ́pọ̀ papọ̀ mọ́ òdodo wa man yatabaddal al-kufra bil-iman faqad dalla sawa'a as-sabil ẹni tí bá ti ń fi irọ́ pàrọ̀ tí ń fi òdodo pàrọ̀ ọ̀rọ̀ tí ń fi irọ́ pàrọ̀ òdodo ńtọ̀ àì tí ń fi òdodo tí ń pàrọ̀ irọ́ ńtọ̀ ń ṣira rẹ̀ lọ́nà ni sọ abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kò mú sàmúwádó lérí òdodo kò mú wádó lérí òdodo so ntí ń jẹ́ òdodo òun náà ni tó wá láti inú alukur'an àti láti inú hadith anabi sallallahu alayhi wa sallam tí e ṣe ìfẹ́nu tí e ṣe pé wà rúwíyà àwọn àgbà wa ta ló gbà wá ẹ̀ nílẹ̀ tó gbà wá so irọ́ ló fẹ́ gbà wá wọn so wá wò kíyà àwọn àgbà wa ta ló gbà wá wọn fẹ́ parọ́ nù so irú tí irú àwọn nǹkan yẹn wọn ò ní rí sọ pé anabi sallallahu alaihi wasallam wa sọ báyìí nbẹ nínú bí báyìí ẹ lọ wọnú tíra báyìí ẹ lọ ṣe báyìí kódà ẹ tún ní pé àwọn afásúnà gan atúmọ̀ ń fura ní challenge débi pé atúnẹ̀ tún lè wọnú bí báyìí kódà kófìlẹ̀ tún rọrùn àfa alábòsí òun ni ọmọ sọ̀rọ̀ ni ọmọ ní ìnísọnù tíra tọ́ wa ìnísọnù tíra tọ́ alábòsí ni ọ́ àbí ìdàkọ̀tìrà ìní sọ péjì fún yín wọn náà yẹ lọlẹ sí wàhálà fún rẹ kí ló dé sí wàhálà ìgbà tí wọn ti wá ń kó fáwọn èèyàn rọrùn ló kùnà kó fi rọrùn kó fún àwọn èèyàn ní rọrùn kan fi lè rí òdodo ó mì pé ń tọ́ wọn ọmọ nǹkan ti ń ṣe so náà ni àwọn afáà sunna fi máa ń sọ pé al-Imam Ibn Taymiyyah rahimahullah wọn ni ahlu sunna ẹni a'rafu bil haqqi wa ar'afu bil khalqi alùsùnà ọ̀dọ̀ wọn lòdúdó wà ọ̀dọ̀ wọn lòdúdó wà gbogbo ẹni tó bá ti fẹ́ jẹ́ pé alùsùnà ni ẹnìkan sọ̀rọ̀ kan ń gbọ́nu rédíò lánàá ó ní àwọn bàbá àwọn tó ti lọ yìí àwọn bàbá wa àwọn náà ni àwọn ìmáàmù alùsùnà <laughs> àwọn bàbá wa amadu amadu Tijani àwọn bàbá mi kọ́ni Jilani àwọn ìmáàmù alùsùnà ah, ah, ó wù ẹ̀yin náà bẹ́ẹ̀ ó wù ẹ̀yin náà bẹ́ẹ̀ so àmọ́ kò rí bẹ́ẹ̀ súnà ويعني والانتساب إليها خير ويعني وفي مزية so والناس يفتخرون بها so kọlọ́n kọ́ mọ́ ṣáà síwájú ẹni tí yóò lè dúró ti súnà náà lódodo so kọlọ́n kí mọ́ ṣíwájú ẹni tí yóò sì na ojú ọ̀nà tí ọjà ojú ọ̀nà òdodo hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahabi wa sallam taslima naam. olùbẹ̀rẹ̀ ni asalaamualeykum ustaz. wa aleykum salaam. kéwú ní ilé kéwú màkóńdòrò mo sì máa ń wá sí ìjòkó súnà láti gbọ́ wá sí súnà so wá sí súnà sí wù mí púpọ̀ ẹ gbọ́ kí ni kí n ṣe. نعم بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ṣe rí ohun tí èèyàn ń ṣe atẹ́ntó ń kéwọn lè kéwọn mọ̀kúndòrò atẹ́ntó ń kéwọn lè kéwọn mi tí kò kí ń ṣe ilé kéwọn mọ̀kúndòrò èyí tí ó ṣe kókó jù wọn náà ni kéwọn ní ẹ̀mí àti lo òdodo kéwọn ní ẹ̀mí àti lo òdodo kéwọn náà ni kéwọn ọmọ jẹ abadan kéwọn lè wá jẹ ìtẹ̀yàn ń ké. tí èyàn ò ní lò èyí tí èyàn ké ni ké so àwọn lékè omi téèyàn náà ti lọ tọ́jú àwọn lékè àkúlẹ̀ké téèyàn bá ń wo àwọn nǹkan tó wà ń bẹ̀ nígbà mi yẹn mọ̀ pé àwọn èèyàn kan practice kìíní náà ni wọn ò practice ni ẹ máa wo lápèjúwe. يقول يا يا القرطبي يداري المرتجي منصوبة الغفاري باتوان كباب توحيدي وان أولها توحيدها الصلاة ثم صيام بعده زكاة mo fẹ́ lò mẹ́ gàtí ń sọ pé ó ní ní ọ̀ràn yẹn fún mùsùlùmí tíyẹn gbọ́dọ̀ máa ni an ya'rifa rabba min al-marbubi wa anna lil khalqi ilaha wahidan subhanahu laysa lahu mu'anidu ẹ wo àwọn kìnìyàn tí yẹn bá gbọ́ yé kán sàlàyé rẹ̀ fún yàn kí yẹn sì gbọ́ yé kí yẹn lò wàláyé yóò rí pé kọ́ yàtọ̀ sí ntí ń bẹ nínú àwọn kìtàbù tawhid náà àmọ́ àwọn èèyàn wọn ò ní sàlàyé rẹ̀ wọn ò sì ní jí olówó ṣe jẹ́ gangan sọdọ́kùn àfa ti ń sọ fáwọn èèyàn pé wa anna lil khalqi ilahan wahidan subhanahu laysa lahu mu'anidu tó ní olúwọba ọmọ ìdámẹ́nìyàn ọlọ́run kan péré náà lání tá a gbọ́dọ̀ máa sìn wa anna lil khalqi ilahan wahidan ọmọ ènìyàn ní ọba kan olúwa kan náà lánàá tá a gbọdọ̀ máa sìn ẹ dákun ká fọwọ́ fi rinlẹ̀ fún kó wá sàlàyé rẹ̀ fún ẹnu ẹnu ilé orin yẹn nìkan kó wá sàlàyé rẹ̀ fún ikú olúwa kan ọlọ́run kan náà lánàá o èyí sìn kankan mi o òun ni ẹ gbọdọ̀ máa bẹ̀rù ẹ gbọdọ̀ máa sákàn ẹ gbọdọ̀ máa lọ lè jó ẹ gbọdọ̀ lè ké ìṣòro rẹ bá ẹ gbọdọ̀ máa lọ wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ òun nìkan náà ló lè sọ o òun dè ó lè sọ o pàrọ̀ ò lè sọ o èkúté tán sùn ò lè sọ o so káfọ wíbẹ̀ fọ́ ma sẹ́kúnjọ́ táfà bá rán ní èkúté ní ọjà yóò ní ah, ah ntẹ kọ́mi ń jò ní yà ah wa anna lil khalqi ilahan wahida ah, yẹ ọ̀tà kó so àmàfà yẹn oníjẹ́ kọ́ ọmọ yẹn ó lò kò ní sàlàyé fún yín tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ mọ̀ kó ló ní ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn lẹ́kẹ́wù yòókù náà ẹni tó bá ṣe tán tó fẹ́ sẹ̀sìn ọlọ́run ọba wàláhì yóò sìn mímu ní àwọn ọmọkóńdòrò lẹ́kọ̀ọ́ tó ń ṣe súnà clear tó tó clear súnà wọn clear tó pé lè kí ọmọkóńdòrò wọn sì kì tó pé ẹ̀ ní mọ̀ pé lè kí ọmọkóńdòrò wọn ti lọ so kò sí àtọ̀ láàrin kí ẹ ọmọkóńdòrò ń sọ lọ́wọ́ dáadáa tẹ́ gbọ́ tí wọ́n sọ lọ́wọ́ sámú kọ́ra ńlọrọ̀ yìí náà so lílò ló kù ọkọ náà ló kọ tíra tóbi kí wọn náà sì ké lílo ló kù so tí a bá ọ̀rọ̀ pé òun yẹn ń kéwù bìkan ń hmm. àmọ́ àwọn èèyàn ti sọ pé di pé ó jogun sí ntàn sí arakéwù náà nìyí o sarakéwù ni ó ní fáìlì sarakéwù ni kì í sarakéwù so ntí ń jẹ́ kéwù gangan ní kankan àwọn èèyàn kọ́dà tí a bá lọ lè ka tíra lamahatul balori li Adam bàtà ń sọ̀rọ̀ àwọn mọ̀kúndòrò ti gbà wọn wọn ní hum ahalusunna wọn náà wọn náà ahalusunna ni wọn. so torí pé kí ni nígbà yẹn mọ̀kúndòrò ya fọ́tò mọ̀kúndòrò wọ tẹlifíṣàn mọ̀kúndòrò ṣe mòlúdì so sì ń bẹ́ẹ̀ náà dísìn láwọn kọ̀ọ̀kan tẹ́ wọn rí pé ah, ẹni yìí máa bẹ̀rù ọlọ́wọ́n bá ìfẹ́ máa dákọ ni ìfẹ́ máa dákọ wallahi lazim kódà tán jẹ́ àwọn ọ̀dọ́ kéèké tó pé kéwù sì yé wọn èmi àkóńdò rẹ náà sì ni wọn ẹ sì mọ ara pẹ̀lẹ́ pé ah ẹni yìí ah, ẹ ní rí pátipàti lára wọn nǹkan fẹ́ mọ dákọ ni wallahi lazim sòrò àwọn bẹ́ẹ̀ náà kọ́lọ́wọ́n bá kó wọn dúró wọ́n sì ń kọ́ àwọn wọn ní nǹkan tó dáa sòtò àkúrò àwọn báyìí lẹ́nu yẹn bá wà lọ́dọ̀ wọn ah wọ́n fi àwọn nẹ́ẹ̀ma sólẹ́yìn náà sì ní kí n ó sì ní ọ̀nà jíjẹ àláàlì sọ́yẹ́dì pé ẹ máa wúlò àwọn ọmọkúndó rẹ̀ lómìn wọ́n wọn ní kọ́ máa ọmọ kan kiri tíra lọ níjọ́hun àmọ́ n tó ti rọ́ọ̀lù ọmọkúndó rọ́ọ̀lù àwọn ilé kéwù mi náà ọmọkúndó rọ àtẹnu tó jó kéwù àti gbogbo wọn ará dẹnu tí wọ́n fi owó ṣe fáàrí wọ́n fi mọ́tò kàbìtì ṣe fáàrí asọ́lá ńlá ṣe fáàrí so ọwọ́ bá kéwù jẹ́ mọ́ pọ̀lọpọ̀ so ntí mo lè sọ náà nìyẹn pé tẹ́niyẹn bá ń kéwù ọmọkúndó rọ́ọ̀ tọ́pọ̀ bá ń rí ẹni tó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run bá kọ́ so yóò kó ṣe báyìí náà ń ka tafsiri tá ń ka yìí kọ́ra àwọn tó ní àwọn kala ti bẹ̀rẹ̀ dé parí Jalalaini wọn ni wọ́n ṣe wọlé mọ̀ tafsiri ẹni tó bá ké tafsiri láti bẹ̀rẹ̀ dé parí ó ṣe ní rí gbogbo pé má ṣe bọ má ṣe kínní má ṣe bóòlù ṣe ní rí kó put into practice náà ni wàhálà so ẹnu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn kò sí ti bẹ́ẹ̀ bí kéwù ju pé kéwù ń lò náà lọ so ibì kan náà ni kéwù ń darí sí sọkọlọ kó sànù wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni is it allowed to observe salat in shoe irrespective of the mosque. salatu. salat in shoe shoe irrespective of the mosque. ṣe ọ̀rọ̀ tán dán sọ. kọ́lọ̀ kí n kí n pẹ̀lú. salat okay with shoe eh, òkè irun tó sàtàkọ́tọ̀ fífi bàtà kírun ń bẹnu súnà nàbì sallallahu alaihi wasallam àmọ́ kò kí ń ṣe gbogbo mọ́ṣáláṣí ni a ti lè fi bàtà kírun bóyá bá ṣe jòkó nìsíyàn yìí tẹ́rí pé bí kò kí ń ṣe ibi tí wọ́n táì kí ṣe pọ́n rọ̀gẹ̀ sùnyẹn lè kírun bẹ́ẹ̀ kí wọ́n wọ bàtà yẹn kí wọ́n fi kírun àwọn mọ́ṣáláṣí tó wọ́n rọ̀gẹ̀ wọ́n táì kí wọ́n á ní ìyọ́n máa lọ lé wọ bàtà wọ́bẹ̀ àbá ẹnìkan ní ń tún ṣe so kọ́ra ibo ń bomi wọ́n mọ̀ sanwó fẹ́ni tí ń tún ṣe yẹn so ṣé irú mẹ́rin bàjẹ́ kódà ní haram ní maka ní maka so tó bá fẹ́ wọlé wọ́n sọ fún ẹ kó bọ́ bàtà rẹ̀ because ẹ̀yìn kan rí tó ń dán wọ́nàwọ́nàwọ́nà àwọn bangali àwọn náà ń ṣe yálà yasẹ́ ń bẹ̀ so <laughs> so ó kó bàtà rẹ̀ ó pa mọ́bì kan bọ́ bá nínú lẹ́bàá báàgì àbí kó kó sí erigun kan tó bá dé wa kó nǹkan rẹ̀ padà wọn ò ní jẹ́ kó owó bàtà kó fún kọ́ owó bàtà wọlé àwọn tó wá gbélé lẹ́ lásán ni ẹ̀hẹ́n yẹn lè wọ bàtà yẹn níbi ẹ̀ láti kírun kọ́dà nẹ́bí sọ̀sọ́lá ni pé sọ́lù fìní àìlèkùn ẹ máa kírun pẹ̀lú bàtà yín àdìsá nẹ́bì ni sọ máa kírun pẹ̀lú bàtà yín so wallahu alam ẹ wà pé láyé gbàtà náà fi wà láyé òun mọ́ṣáláṣí èsì nǹkan tán máa ń rọ́ọ̀kì kọ́dà tẹ́tù fi mà ànábì ni tẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ wú tẹ́ bá fẹ́ wú kẹlẹ̀ mẹ́ ànábì ni wala tadfanuhu fi ẹ má ẹ má ẹ ọ̀tún yín àbí ẹ̀gbẹ́ òsì ẹni pé kẹ́ gbẹ́lẹ̀ kẹ́ sì tú sí nínú mọ́sálásí náà nípa kẹ́ sọ ń da ìpẹ́ bó padà sòkè wàá ló wọn sí bẹ́ẹ̀ náà ní ní pé màá tú kẹ̀lẹ́mẹ̀ sínú mọ́sálásí ni sòlè yóò fi mọ̀ pé mọ́sálásí anabi sọ́lámù nígbà yẹn mọ́sálásí pẹ́ wà níbẹ̀ ni so wallahu a'lam. then the source is the same thing as proof as proof. socks yẹn ni pé stocking àti hoof níbi ìdájọ́ wọn níbi fífọwọ́ pa bákan náà ni ìdájọ́ sọ̀rọ̀ ibi tí yẹn fọwọ́ pa lókè náà lè yẹn fọwọ́ pa níbi hoof náà lẹ́yìn náà ọjọ́ tí yẹn lè fi ṣe ẹni pé fún ẹni tó bá wà nílé odidi ọjọ́ kan ẹni tó bá wà nílé àjò odidi ọjọ́ mẹ́ta sọ ìdájọ́ kan náà ni ọba lọ bẹ́ẹ̀ sọ wallahu a'lam náà. oníbẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ nípa àdéhùn pé àwọn ìjọ Júù wọ́n pín sí seventy one débi tí àdéhùn yẹn dé ẹnìyàn á bẹ̀rẹ̀ pé ẹ̀dákun ta ni ìwọ nínú àwọn ìpín yẹn ìwọ ni wọ àjẹnudá tánà mi pé illa wahida. naam anabi sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn yahudi wọ́n pín sí seventy three ní seventy one nasara wọn pín sí seventy two anabi ni watataftarik hadi ilumma ila thalasa wa sabacin firqa aliuma tèmi yìí náà yóò padà pín sí seventy three ìjọ lóríṣiríṣi anabi wa ní gbogbo ìjọ yẹn ẹyọ kan péré ní wàlìjánná nínú seventy yẹn ẹyọ kan péré náà ní wàlìjánná sọ wọn ní ìhùwà ní ẹyọ kan yẹn àdìsí anabi náà lọ ṣàlàyé rẹ̀ àdìsí gbé wá pé má ana alayhi al-yawm wa ashabi èyí tẹ́ ẹ bá ń rí tó ṣe pé ó ṣe déédéé bẹ́ẹ̀mi ànábì ṣe ń sẹ́sìn lónìí yìí tó kébí ṣe ń sẹ́sìn mi lónìí ọba mu wa ashabi àti báwọn sọ̀hábà mi ṣe ń ṣe èyí tẹ́ bá ti rí tí ẹ̀rẹ́nu tẹ́ mọ̀ wá kí náà kò nídìí kéèyàn máa wá káàkiri pé ẹ̀ẹ́n àwọn ìjọ wo ni ọ̀nà seventy three ọ̀dà kò ń bò láti fẹ́ ká àwọn tó ń fi pé yóò nídìí ẹ̀ nítòkàn nídìí náà ni pé so ẹyọ kan tánàbì sọ̀hún kìrẹ́tẹ́rẹ́ tánàbì sọ pé yọ wà lára rẹ̀ hàn òun kọ́ sáà máa wá kiri òun ni pé ẹ̀sìn tó bá ti fẹ́ sìn máa wo pé sóun ṣe déédéé títí ànábì sóun déédéé táwọn sọ̀hábà ànábì pé tí ń ṣe yìí ǹjẹ́ ànábì ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn sàábì ànábì ṣe bẹ́ẹ̀ tó bá ti rí i pé àwọn sàábì ò ṣe bẹ́ẹ̀ alọ́mọ alọ́mọ ni jáwọ́ ó ṣe àkídà ni ó ṣe ìbádà ni tó bá ti rí i pé àwọn sàábì ṣe báyìí kí wọ́n jáwọ́ kù mẹ́ sùlápẹ̀júwe ní sìn wọ́n ń sọ̀rọ̀ pọ́n ṣe síkìrì sùkọ́ wa mọ bíra rẹ pé ǹjẹ́ ńgbà táwọn ànábì ń ṣe síkìrì káni àwọn náà ṣe síkìrì ǹjẹ́ eh, sàábì àgbà táwọn sàábì ń ṣe síkìrì ṣé wọ́n ti máa ń gbá àyà báyìí ah, ṣé wọ́n ṣe síkìrì kan máa pariwo báyìí wọ́n yẹ síkìrì kan máa jùlù sí báyìí ah wo tó bá ti rí pé wò ó rí wọn náà yàgò ká ah, jẹ ń padà kún bí kíní yọ̀ ọba mu náà so ti ń jẹ́ pé ma ana alayhi al-yawm wa ashabi gbogbo tí wọn bá ṣe nú ẹ̀sìn kí wọn máa rí pé ń ṣe dédé tó bá ń ṣe dédé hùn àwọn èyí tí ó lànà sọkọlọ́n kò fi wá sínú àwọn tí ó lànà náà. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum. wa alaykum salam. ó ní tí èèyàn bá rí obìnrin téèyàn fẹ́ fẹ́ báwo ni yóò ṣe ṣe. tí èèyàn bá rí obìnrin téèyàn fẹ́ fẹ́ ní tó fi ń béèrè ni ní tó fi ń béèrè sòun ni pé ẹni tó jẹ́ pé ọkùnrin jẹ́ ẹlẹ́sìn tí í ṣe ìwọ́tọ̀ yàwùká tó máa dá ọmọ ọlọ́mọ dúró tó máa sáré tẹ̀lé káàkiri tó máa falápá inú ìyẹn kọ́nà ń sọ ẹni tó jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ ẹlẹ́sìn tóbìnrin náà jẹ́ ẹlẹ́sìn ọ̀la bó ṣe gbọ́dọ̀ rí gbogbo ògbó wa ṣe gbọ́dọ̀ rí nìyẹn kọ́lọ́n kọ́ mọ́ ṣàṣe ògbó wa bẹ́ẹ̀ lẹ́nu tí ó jẹ́ ẹlẹ́sìn ọlọ́wọ́n ọba tí ó ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá lọ́kùnrin àti obìnrin so tí yàn bá fẹ́ fẹ́ yàn ọwọ́ rẹ̀ tó fẹ́ fẹ́ àwọn ọ̀nà tí yàn lè rìn mo ní pé nínú kéèyàn lọ lè bá bàbá ọmọ yẹn ń gbé bàbá mo fẹ́ fẹ́ ọmọ yìí ó lè má rọrùn fún ọ̀gá láti lọ wọn náà sọ fáwọn bàbá rẹ̀ ńlé kánà lè bá ọba ni aṣọ ti rí ni kìtì rí ó mi pé bàbá yẹn gẹ́gẹ́ ní wàá sọ fọ́mà ipe wa ọmọ rẹ̀ obìnrin pé bó ni dáadáa ni pẹ̀lẹ́ nǹkan kaba wọn sórí àwọn tán wá nìsín ada òun ò rí wọn o ah, àwọn kan wá o so bàbá ni ó sọ mẹ́sẹ̀gì yẹn fún fọ́mà yẹn so tó bá wú ọmọ tí o bá wù àbí kí bàbá yẹn sọ pé ọmọ yẹn kẹkẹ yọjú sí mi sòtò bá yọjú sí yóò àní tọ bí kọmọ rẹ kó kó wò tó bá wọ ni so wọ àni ó wù tó bá ní kó wù tọ ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì onípẹ́tì yẹn bá ní àǹfààní láti rí rí ẹni yẹn pẹ̀lú àpọ́nlé bóyá ká àsìkò yìí nìsín kí n ẹ ẹ sàmàlíkùn ẹ jọ ǹjẹ́ mo lè rí ẹni àpọ́nlé tí ó sì yàn kan bí a kẹ fún mi táìmù ní ọ̀rọ̀ kan tó pàtàkì ni mo fẹ́ bá yín sọ so yóò sì fún ní táìmù so àmọ́ ibi tí wọ́n bá ti pàdé ara wọn kò gbọ́dọ̀ jẹ́ kọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìta gbangba everybody ọmọ rí ti máa ń lọ́ ọmọ rí bá ṣe ń lọ so ti yé báwọn so kò gbọ́dọ̀ jẹ́ kọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tí gbogbo yẹn ọmọ rí yín pé a ah, tó máa rí i pé lágbájá àti lágbájá náà ń sọ̀rọ̀ yìí so tó bá wù ú tí o bá wù ú kálukọ́ máa lọ so ọ̀nà ni àbí kó jẹ́ pé yóò ti ẹ̀ wá ẹnìkan bí anú ọ̀rẹ́ arábìnrin yẹn náà ni yóò ní kó bá yàn sọ fún un pé lágbájá ó wù mí láti fẹ́ sórí ẹ̀ ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam so ẹnìyẹn ni wàá bá yàn sọ fẹ́ nìyẹn tó bá wù ú sòtí ò bá dẹ̀ wù ú ọ̀tàn sọ̀nà tí yẹn lè gbà tí kìí ṣe pé ọmọ embarrass obìnrin àbí ọmọ lóde máa dààmú obìnrin náà lélẹ́yìí tó kó ní ọmọ pé ah, àpọ́nlé ni eléyìí so wallahu a'lam àbáwọn ọ̀nà míì náà tó kó tó wà kékeré bó ṣe wà yìí ni ọwọ́ mahsura lérí ọ̀nà tí yẹn lè gbà pé ẹnu tí ọ̀nà tí mo sọ yìí náà ni kó lè jọ kí wọ́n pẹ̀lú pé kí wọ́n mọ nọ́mbà rẹ kí ó sì mẹ́sẹ̀jì ẹ̀ so ti yé báwọn àmọ́ kíníkan ni pé ẹni tí ò bá ti ṣe tán láti fẹ́yàwó èyí lọ lè kẹnu síyàn o pé yìí ń fẹ́ kalẹ̀ wọ́n fẹ́ kíni kalẹ̀ wọ́n yà lè níjẹ́ bá wọn o so kò bá mu rárá so kíni yẹn léwu gan so kọ́lá yìí fún ẹni tó bá ń ṣe súnà kọ́ dá kí ọmọ lóun ń fẹ́ obìnrin kalẹ̀ ń fẹ́ kalẹ̀ olóhùn fẹ́ kalẹ̀ ní ìsebúlò tí ń fẹ́ bí ọdún méjì ọdún kìíní kan bàbá rẹ gbọ́ bàbá rẹ ní ìfẹ́ so wàhálà wa ṣẹlẹ̀ sáwọn méjèèjì torí wọ́n ti kófẹ́ ara wọn sẹ́mi fitinà wa ṣẹlẹ̀ sùúrù yẹn kọ̀ da sùúrù ni wọ́n fi ní pé tẹ́mà ẹsẹ̀kẹsẹ̀ tó rí tẹ́bà ti gbọ́ bàbá gbọ́ tí bàbá ní ayọ́rọ́ ah, mi plan irú kaba yẹn fún nísìn ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ni yóò yọ kó mbẹ́ náà torí ẹ̀ tí pẹ́ lórí irú báwọn so ara àwọn hikmati ń bẹ níbi aburú kọ́síkù lélẹ́yìí so wallahu a'lam asalaamu aleykum. wa aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni sótọ́ kí èèyàn ọmọ ṣépè lékèfèrí pẹ̀lú àyà tí ọlọ́run sọ kalẹ̀ nígbà tí ànábì ṣe bẹ́ẹ̀ lẹ́sàlákà fìlà àmọ̀ ẹ̀ sọ. naam ok lẹ́sàlákà min al-amr min shay so òun ni pé dirú àwọn fìràhàn tó ṣe pé wọ́n kú lórí kèfèrí àwọn Abu Jahl Abu Lahab kò sí ní tó burú bẹ́ẹ̀ kí wọ́n ní la'natullahi alayhi kò sí ní tó burú bẹ́ẹ̀ amẹ́ni tí kò tí ì kú tẹ́bá wo títí àwọn tánàbí sọ fún pé lẹ́yìn sàlẹ̀ kàmínú làmúrẹ̀ mi ṣe àwọn tí wọ́n ń bẹ láyé tó ṣe pé wọ́n tí ì kú wọ́n ń di sọ́pà nábì gan tó pé ata ṣáájú nàbí yasọ̀ lọ́wọ́ àlùsọ́là wọ́n gúndà nábì wọ́n sá nábì ní ọgbẹ́ so kíní yẹn lọ́wọ́ ìjẹyàn yẹn wá gbé anabi sallallahu alaihi wasallam anabi wa ni ah ipe kaifa kaifa yuflih qawmun shajjaw nabiyahum bó làwọn ìjọ tó ṣe pé wọ́n sá anabi ọlọ́wọ́ bá wọn lọ́gbẹ́ bó ló ṣe là báyìí anabi wa fẹ́ máa ṣépele wọn lu àwa sọ pé a ah, kó ṣe sùúrù má ṣépele wọn o laysa laka minal amr min shay nke ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan o so nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn kẹfìrí yẹn wọ́n sì padà wá sí islam so wà hasuna islamuhum kọ́dà islam wọn ṣe tí tọ́ da gan wọ́n sì islam dáadáa so náà ni kí ni ọ̀rọ̀ yẹn ń sọ àyà yẹn sọ ni pé láti fi hàn pé anabi sallallahu alaihi wasallam kọ́ mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la náà lọ́ba sọ pé mi ti mọ tẹ́mi tẹ́mi ó fa àwọn eléyìí ṣe mọ́ ṣe pèlè wọn so àmẹ́ni tó ti kú lórí kúfúrú so bírò àwọn eh, abilahab abujahal gbogbo àwọn namrud tó yẹ bá ń dákọrọ kí ẹ bá ní la'natullahi alayhi kò sí ti ó burú ń bẹ hadha wa sallallahu ala muhammad wa alayhi wa sallam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.